وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثاني والأربعين وتسعمائة وأن عائشة رضي الله عنها وعن عائشة رضي الله عنها قالت خيرت بريرة على زوجها حين حين عتقت متفق عليه في حديث طويل ولمسلم عنها رضي الله عنها أن زوجها كان عبدا وفي رواية عنها كان حرا والأول أثبت وصح عن ابن عباس رضي الله تعالى عنه عند البخاري أنه كان عبدا وعن الضحاك ابن فيروز الديلمي عن أبيه رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إني أسلمت وتحتي أختان فقال رسول الله صلى الله عليه وآله وسلم طلق أيتهما شئت رواه أحمد والأربعة إلا النسائي وصححه ابن حبان والدار قطني والبيهقي وأعله البخاري وعن سالم عن أبيه <clears throat> رضي الله عنه أن غيلان بن سلمة أسلم وله عشر نسوة فأسلمن معه فأمره النبي صلى الله عليه وآله وسلم أن يتخير منهن أربعة رواه أحمد والترمذي وصححه ابن حبان والحاكم وأعله البخاري وأبو زرعة وأبو حاتم آديتي آه، أنا ولا بي أقول في فياو حديث على قفو وجاء حديث ينلا عائشة رضي الله عنها حديث أما سي حديث بريرة nítorí pé arábìnrin tí ọ̀rọ̀ dá lórí ẹ̀ nínú hadithi wọ́n ń pè ní bẹ̀ríra arábìnrin ẹrú ni. ó sì lọkọ kan tó ní àjẹrù ìgbà tí wọ́n fẹ́ tà Aisha radiyallahu anha ó wá fi ìfẹ́ rẹ̀ hàn sí àtìrà ṣùgbọ́n àwọn ẹni ní wọ́n sọ pé àwọn ta fún Aisha pẹ̀lú májẹ̀mú àwọn làwọn láǹfààní àtijọ́gùn rẹ̀ nítorí pé òfin ṣẹ̀ríà dá lórí pé <clears throat> tẹ́ bá lẹ́rú tẹ́ wá fún ẹrú yẹn lómìnira tí ẹrú yẹn bá wá kú ẹ̀yin tẹ́ fún lómìnira ẹtí ń bẹ nínú ẹni tó lẹ́tọ̀ọ́ láti rẹ̀ tó bá jẹ́ pé kò lẹ́nu pé ká tó lè jogún rẹ̀ àjẹpẹ́ yìí láì jogún gbogbo dúkìá rẹ̀ tó bá sì lẹ́ni tó lè jogún rẹ̀ tí kọ́bọ̀ bá ṣẹ́kù ẹ̀yin tẹ́ bọ́kàn ẹrú lọ́rùn rẹ̀ ẹ̀yin láì jogún eléyìí wọ́n máa ń pè é nínú ìmọ̀ abẹ́ tó máa ń pín ogún ní al-irthu bil-wala oríṣiríṣi wà ní wàlá o eléyìí tó wà eléyìí wọn ń pè ní wala'ul 'ataqa wala'ul 'ataqa sábàbí kan nínú sábàbí kan máa fi jogún ṣùgbọ́n mẹ́jẹ̀mú burúkú wọn náà ní mẹ́jẹ̀mú táwọn èèyàn yìí mú wa ẹni tó bá bọ́kùn ẹ̀rú lọ́rùn yìí òun ló lẹ́tọ̀ọ́ láti jogún rẹ̀ tó bá kú kìí sẹni tó tà nítorí pé sẹni tó tà fún bá ti jẹ́ fún lọ́lẹ́tọ̀ láti jogun rẹ̀ àbòsí nìyẹn tó àìjẹ́ sá ló ń ọ̀rọ̀ àwọn eléyìí wá sọ pé tó bá rà kọ́ndíṣà tó wà àìjẹ́ wa sọ fún anabi sọlọ lọ́wọ́ àwọn àdìwà tó ṣẹlẹ̀ yàtọ̀ sọ fún anabi anabi ma àwọn ẹni tí wọ́n láwọn tako ní tó ti jófin ọlọ́run ọmọ wọn ọmọ ogun àwọn bàbá wọn ọmọ wọn délédélé ẹnẹbí wa dìde wọn bá wọn sọ̀rọ̀ wọn ni máa bá a lọ ọkọ wa yẹsùtọrì kúùnà ṣòro kan lẹ́yìn sẹfì kìtàbí là kúlù ṣọọkì. ليس في كتاب الله فهو باطل ولو كان مئة شرط إنما الولاء لمن أعتق النبي صلى الله عليه وسلم ونكلو لو تياوين tí wọn máa dá mẹjẹmú tí gbogbo mẹjẹmú tá a bá ti dá láyè tí o fi lè sí nínú àkùrá ìrọ̀ lásán kódà kó di ọgọ́rùn-ún mẹjẹmú ẹni tó bá bọ́kùn lọ́rùn ẹrú òun lọ́lẹ́tọ̀ láti jogún ẹrú àwọn olùmọ̀wá wọ́n ní ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bí o nígbà táwọn náà bá jẹ́ ẹni tó fẹ́ ṣàtúnṣe. ẹni tó sàtìsì ẹtìmọ ẹni tó sàtìsì ẹmọrúkọ rẹ ẹdá àmà dáadáa mọ àmà rẹ kẹmà bò kẹmà bàjẹ kẹmà báyìí kí fi àtìw kí ni fi àtìw sanni bisalòlá àti àwọn ẹni tó sọma kí wọn lágbájá ọmọ lágbájá kí ló sì ọ máa bá a lo àpò rẹ ló fi di kọ́ni ló fi di nǹkan tá a máa fi dá tani kí ló sì ọ ìwọ ọmọ máa bá a lo àpò àmì ni yẹnni kékeré ló sì ìwọ ọmọ máa bá a lo àpò àmì ìdánabi máa lò kékeré ló sì àwọn èèyàn kan nítorí pé ẹni tẹ́ fẹ́ tún ṣe kìí sọ nìkan ló ṣerú àti ṣe ẹlòmíín náà ti ṣerú àtìṣe ìgbà tẹ́yìn ọba ti dákọ̀ rẹ̀ tẹ́ kàṣàtúnṣe lọ́nà tọ́fẹ̀ tó gbòòrò ètò súnmọ́ ní pé gbogbo ẹni tí báwí ń bá báwí yọ tàkùsì oníkàlùkù ó rò pò ní ni wọ́n ń báwí mọ́tò máa ń sọ pé kí ló ti wọ lágbájá ọmọ alágbájá gbogbo èèyàn yóò kù sí máa ń hùwà burúkú wọn nìkejì àwọn náà báwí àhà tòtẹ́ bá fẹ́ tún kàṣí láyé. torí ẹ̀ṣẹ̀rí àgbà àwọn àyíká lẹ́sí lè dáàbò èèyàn tó bá pẹ́ ń ta ìdá ìta mẹ́kẹ̀wá ti fi gbogbo nǹkan ẹ̀sẹ̀ máa dáàbò àwọn èèyàn wọ́n máa kó ṣe báyìí ṣe báyìí kí lọ́ọ́ fẹ́ fi ta irọ́ lásán màlẹ́kà ni. lé tó jẹ́ nǹkan náà tó ní wọ́n ṣe irọ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ ilé ayé làwọn wá ilé ayé tó bá jẹ́ pé wọ́n nìkan ló kù láyé táyé ò ṣe gbé fún ọ táyé ò ní ṣe gbé fún ọ nítorí pé ìgbà tó ń sọ pé aláyà ló lè gbélé ńlá bẹ́ẹ̀ aláyà ló lè gbélé ńlá tó náà bá tún jọ dàrú torí pé tí ọba jọ dàrú kò lè dá gbélé ńlá náà jọ dájú ọ̀dá tí ò ní dá tẹ́rù ò eléyìí ọjọba aisha wa ra barira ọpadà rọmọbìnrin pẹ̀lú ọ̀rọ̀ dáná sọlọlá àdùsọlẹ ọpadà wa di pé aisha lọ lẹtọ láti jogún barira Ti barira bá kú jíjẹ tí aisha jẹ olówó fún barira kò túmọ̀ sí pé tí barira bá fi lè lọ kò túmọ̀ sí pé barira ní ọ̀kọ̀ọ̀kọ̀ kú o tẹ ọgọlọ lọ mẹni tí ọkọkọ abẹ kọ ẹ torí pé nù kò sí ayé tiwa lọmọ èèyàn lẹwù àwọn máa ronú gbà mí pé à níbi ọ̀dà gbàjú mi lọ́wọ́ lọ́kọ̀ọ́ kò sí dọ́kàn ẹni tí tiẹ̀ bá ti dé náà nílò hmm, ṣebí ìwọ nìyàwó eléyìí lọkọ sá gbogbo ìyàwó ọmọ òkúta náà kọ́kọ́ kú ọkọ náà tó bá sùn wọ́lọ̀ ìyàwó àkọ́kọ́ kù fa ọmọ náà máa wò pé bí wọn bàbá ṣẹbi èmi lọmọ ta ló yẹ kọ́kọ́ kù fún bàbá Ọlọ́run á ti fi bàbá lẹ ọmọ àpò tó ń ẹ jíjẹ tí Aisha tọjẹ olówó Barira kò túmọ̀ sí wípé Barira kọ́kọ́ kú kí Aisha tó aṣọ yìí pé Aisha lọ lẹ́tọ̀ọ́ láti jogun bẹ̀ríra nítorí jíjẹ́ tọ́ba jẹ́ olówó bẹ̀ríra tọ́bọ̀kùn ẹrú lọ́rùn rẹ̀ ṣùgbọ́n ká pé Àìṣà lọ́kọ́kọ́ kú kọ́ ṣé bẹ̀ríra tó wá wà láyé ṣé bẹ̀ríra tó jogun rẹ̀ òun ní jogun rẹ̀ ìyẹn ni pé wàlẹ́ ọ̀làdàpá wọ́n máa fi jogun báyìí wọ́n fi jogun báyìí. yẹnni pé olówó ànádọ́niọ́ yóò fi jogún rẹ̀ àmọ́ ọ̀wọ́ ẹrú rẹ̀ lánàá ò ní fi jogún olówó rẹ̀ tọ́bọ̀kọ ẹrú kúrò lọ́rùn àbí òye wa ha Barira nígbà tí Aisha wa Aisha wa fún ní àǹfààní kọ́sẹ́sẹ̀ sẹ̀wọ̀n pé báàbù ta wà ní báàbù ta lẹni tó lè fẹ ta àtàǹfààní kóbìnrin ọ̀sẹ̀ tà obìnrin yẹn ní wọ́n ti bọ́kàn ẹrú kúrò lọ́rùn òun yìí sẹ́rú má báyìí ọkọ rẹ̀ tó sì jọkọ rẹ̀ ẹrú lò ha ṣé máa ń gbé ẹni tí ò bá lágbára tó bá jọ màlúàbí tí ò lágbára owó tó lè fi fẹ́ ọmọlúwàbí lóbìnrin tóbìnrin sì mú un tí ò lè ṣe sùúrù kọ́mọ̀bà wa lọ sàṣìṣe kó ṣe zìnà ọlọ́run bá gbà fún kó lè fẹ́ ẹ̀rú bẹ̀. ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات so ẹni tí ò ní agbára owó tó lè fi fẹ́ ọmọlúwàbí bìnrin mọ́mìnà sísè ń bẹ̀rù kọ́ má ti zìnà tòlùkọ́lọ́ tó sọ nípa rí pé dáálíkẹ̀lì kọ́ṣíyá mí ń ẹni tí bá ń bẹ̀rù kó wọn má ti zìnà ṣùgbọ́n ẹni tí ó lè dira rẹ̀ mú ó lè máa ṣe sòyà kò lówó tó lè fi fi ọmọlúwàbí kò ní ìdíkọlọ fẹ́rù tó tó bá wá jẹ́ pé ìyàwó bá lọ ọmọlúwàbí ọkọ lẹ́rú ńkọ́ yẹ́sì lábẹ́ òfin ọlọ́run kò sẹ́ni tọkùnrin ò lè fẹ́ bá jẹ ọmọba wọgàn bá jọba má jẹ kí ní kẹkọọ sùn kò sí sẹni tọkùn kọlà kọkùnrin ọjà láàrú kò sẹni tó wọn lè fẹ wọlé ẹkẹ ẹni tí ó bá fi mú obìnrin tó jẹ ọmọlúwàbí jẹ yàwó fọkùnrin tó dẹrú obìnrin lọgbà bẹ tòní ìsìn wọn ti fún Bẹ̀rírà lómìnira ǹjẹ́ ó ní ìsìn ni ìyàwó jẹ́ ọmọlúwàbí ọkọ jẹ ẹrú sọ ọfarama ìtumọ̀ wọn fún láǹfààní kọfẹ sàrà tí wọ́n farama wípé kọ́kọ́ rẹ̀ ọ dẹ́rú tí wọ́n sì jọ ọmọlúwàbí ìyàwó wà nítorí ọkọ rẹ ò ní lásìkò fún ọ ọkọ rẹ àsìkò rẹ tó lówó rẹ ni ọkọ rẹ ò ní ní kọ́pọ̀ tọrọ tó lè fi tọ́jú rẹ torí àtòun àti ntóní títa ni tó lówó rẹ ni ọkọ rẹ ò ní lè kíta fún ọ àfi kó tó kọ́kọ́ lọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá rẹ nítorí kí ẹrú òun ò lè dá sí nǹkan kan àfi tí bá fi ṣe tó ńgbà tí ọkọ bá wá rí bá báwo wá lẹ rò wípé yóò lè ṣe lórí àwọn ọmọ rẹ nígbà tí ẹrúbìnrin tọ́jú ọmọlúwàbí tọ́ba bímọ fẹ́rùkùnrin tó ń jẹ́rú ṣé ẹrú lọ́mọ máa jẹ́ ni àbọ̀mọlúwàbí náà ẹrú kí ló dé kìí sẹ́rú kí ló dé tẹ́bá sọ pé ẹrú ní ọ̀ma jẹ́ kí ló dé tẹ́bá sọ pé kò ní jẹ́ ẹrú kí ló dé akọ́kọ́ òfin ṣẹ̀rí àkànṣọ igbe gbogbo ọmọ tóbìnrin bá bí ipò bí ìyá ti wà lọ́mọ́ ọmọ wa àyàfi. ọma tẹrú bá bí kọlọwọ rẹ olówó ẹrú ní bẹ̀rù sùn ẹrú wa bí ma kú ẹrú sì lẹrú sí nìyá ẹrú lọ ẹkọ mọ jẹ sẹrí àwa sọ pé rárá ọmọlúwàbí ni ọjọ́ nítorí gbọmọ èèyàn kò tún ní jẹrú fún yẹn. tontiri ẹ wọn sọ pé ọmọ yẹn ń kọ ọmọlúwàbí ni wa mú àyè ọkọ olómìnira sólómìnira lápò ọmọ náà àbíbá tẹsán ti fi tán olówó ọmọ kó lọ bí ọmọ tó eléyìí wọn ni ìdájọ́ wọn gbàtí àtijọ́ òmìnira ọmọ náà ń kọ́ òmìnira ṣùgbọ́n aburú tó wà ń bẹ̀ ni pé ọkọ yóò lásìkò aburú wà ń bẹ̀ ni pé ọkọ yóò lè ní kọ́bọ̀ kan sára rẹ̀ ìjọba fún un ló lè fi wá máa tọ́jú ilé wọn wá ní ìwọ bẹ̀rírà tẹ̀sà tóbìnrin yẹn bá tẹ́tí wípé òun ọ̀fẹ́ fi ọkọ ńlẹ̀ yìgì ọ̀bàjẹ́ nítorí pé ìyàwó bá ti dòmìnira ọkọ sì wà lẹ́wọ̀ àmọ́ tóbìnrin bá ti sọ yìí pé a pẹ̀lú pé mo ti dòmìnira yìí o èmi ò tún lè jẹ́ ìyàwó aláníyìí má o àjẹ́ yìí pé igi ti bàjẹ́ ti bàjẹ́ nù obìnrin ti lọ ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ ń bà tọ́ gbàá kan sọ pọ́kọ rẹ̀ rú kan sọ pọ́kọ rẹ̀ òun náà lómìnira. tó bá lómìnira pé ní tó fẹ́ lọ sí ètò ọdọgba ni pé ẹrú lọkọ ẹrú lọkọ rẹ náà lè jọra tí ẹrú lọkùnrin ọkànlélọ́dá fẹ́yàwó àbọ̀ ní di permission ní di permission lọdọ ta lọdọ olówó rẹ̀ àdéhùn tó tẹ̀lé lé náà ni àdéhùn àpàhà. ibn fayruz ad-daylami onágbà alátọ̀dọ̀ bàbá rẹ̀ kọ́lọ̀ ọba pé ẹnu sọ ó ní bàbá òun sọ fún anabi sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ìrọ̀ ìrántí ọlọ́run inni aslamtu wa tahti ukhtan mi gba islam ṣùgbọ́n àwọn ìyàwó mi méjèèjì tẹ̀gbọ́ntàbúrò ni wọn tẹ̀wọ̀n kébi títí ń bọ̀ ọ̀nà kófòrò kò sí ìwé òfin kankan ọ̀nà kófòrò gbogbo ń dọ́gba títí náà lọ́tọ̀ mọ́ gba Islam tẹ̀gbọ́ntàbúrò làwọn ìyàwó kíláàsì ṣé táwọn bá lọ bẹ́ẹ̀ àbí báwọn wọn alẹ́ nàbí sallallahu alaihi wasallam sọ pé ọ̀lẹ́kùn ayyatuhuma shi'ta ètò bá wọ̀ nínú àwọn méjèèjì kọ́lẹ̀ ẹ̀yọ̀kan ní ọ̀sẹ̀ kù èkejì ńkọ́ ọkọ̀lẹ̀ al-Imam Ahmad àti Abu Dawud an-Nasa'i at-Tirmidhi Ibn Majah àwọn ni wọ́n gbé jáde àmọ́ Nasa'i òun kò nù Ibn Hibban ó ní hadith sahih àti Ad-Daraqutni àti Baylaqi ṣùgbọ́n Al-Imam Bukhari sọ pé àlébù ń bẹ lára tó whatever it may be tí àdìsí yẹn ọba fẹsẹ̀ rìn lọ ayé Al-Qur'ani ti wá nípa eléyìí nínú àwọn obìnrin tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ fún wa láti fẹ́ náà ní ká fẹ́ tẹ̀gbọ́n-tàbúrò ọlọ́run sọ pé wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf àtúnṣe léwọ̀ fún yín pé kẹ́ ẹ fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò àbúrò àtẹ̀gbọ́n àyàfi ń tẹ́ ti ṣe síwájú ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó fin náà dé àtúnyìn kànà gẹ́gẹ́ bí nǹkan tá a ti fi ń tọ́ka sí. kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kẹ́nìkan kó obìnrin kó fẹ́ àbúrò rẹ̀ àbí kó fẹ́ àǹtí rẹ̀ haram lélẹ́yìí lábẹ́ òfin ọlọ kódà bàbá àmàjẹ bàbá kan náà màmá kan náà ló bí wọn kọjá bàbá kan náà lásán àbí kó tiẹ̀ jẹ́ ìyá lásán ńlọpọ̀ àwọn pọ̀ haram ní lábẹ́ òfin ọlọ wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf ẹ gbọ́dọ̀ fẹ́ àbúrò àtàǹtí ẹ gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀. kódà òfin ṣẹ̀rí àtúnfi hàn wá wípé tó bá ṣe wípé ọmọbìnrin yìí àti ọmọbìnrin kejì wọn kì í ṣe ìyá kan náà nípa bíbí àbí ìyá kan náà bàbá kan náà nípa bíbí wọn yìí sì ṣe ọmọ bàbá kan nípa bíbí. ṣùgbọ́n bàbá kan ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn ṣùgbọ́n ìyá kan náà ló fún wọn lọ́mú ìyá kan náà tó ti fún wọn lọ́mú yẹn ó ti sọ wọn di tẹ̀gbọ́n-tàbúrò nítorí pé anabi sallallahu alaihi wasallam fi hàn wá pé yahrumu min ar-rada'ati ma yahrumu bin nasab látàrí afúnilọ́mú àfúnilọ́mú àwọn obìnrin náà tún máa dé ìwọ̀ fún yàn láti fẹ́ irú àwọn ẹni tó dé ìwọ̀ fún wa láti fẹ́ látàrí ìbí tó a gbọ́dọ̀ kíyèsí bẹ́ẹ̀ wọ́n ní tó bá yẹ kó gun la lọ́jà àbí alọ́ra ẹrú lọ́jà àwọn ẹrú gun lọ́jà ẹ wá rọ obìnrin ẹ rọ obìnrin méjì àbí wọ́n péré ogun wọ́n pín obìnrin méjì fún yín. gbàtẹ́mù adélé látàrí ìbéèrè ìbéèrè ẹ bá gẹ̀ẹ́sì pé àǹtí àbúrò ni wọ́n jẹ́ síra wọn. lábẹ́ òfin ọlọ́run sẹ́mi pé والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńgbà tá a ti rí wípé tẹ̀gbọ́ntàbúrò làwọn ọmọbìnrin méjèèjì tó dẹrú lọ́dọ̀ rẹ̀ yìí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kọ́ ọmọ bẹ́ẹ̀ kìíní kejì wọn sùn ọ̀kan lọ́mọ bá sùn èkejì jẹ́ hàrà rògbò yé wa torí wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf tó ń ti wípé kí ẹ ti kó fífẹ́ lọ fí àwọn sẹ́mu pé àwọn ń bẹ lábẹ́ ẹni tó ní ìkápálé lórí tọ́lọ̀ ń sèse lẹ́tọ̀ọ́ fún akó lè máa bá lò so ọ gbọ́dọ̀ máa bẹ́ kìnnìkejì wọn lò ẹyọ kan lọ́ọ́ máa bá lò ó sì sì kọ̀ọ̀kan jẹ hàrà lè jẹba torí ẹ lábẹ́ òsì ọlọ́run a gbọ́dọ̀ ṣàkíyèsí torí pé ẹlòmíì ojú kòkòrò burúkú ń bẹ fún un nígbà tó fẹ́ ìyàwó nbìkan tuntun arẹ nìkan awọ awa ọwọ ayàwó rẹ wá tó lè lè ṣe jẹ ẹni títí ta òun ni ojú ọ̀daràn kóńdé ọ̀ràn n bá sọ pé àwọn máa fẹ́ títà rẹ̀ haramu ni lágbèfọ́ tí ẹ̀gbọ́n bá wà lọ́dọ̀ rẹ̀ àbábúrò wà lọ́dọ̀ rẹ̀ kọ́ tuntun haramu ni táà ní bàbá náà jọ táà ní fámìlì náà jọ àfikún náà jọ dà àgbọ̀dọ̀ kí sáà ó dá àsìkò tí wọ́n wá fẹ́ obìnrin kan kí làwọn àbúrò àtẹ̀gbọ́n rẹ̀ jẹ́ sí ọ kí ni wọ́n jẹ́ sáwọn wọ́n ní ìgbà tó bá ti fi obìnrin kan nìyí gbogbo àwọn obìnrin yòókù dájọ tẹgbà àbúrò nǹkankan ìwọ ti di maharam fún wa o ti di ẹni tó ní ìwọ̀ fún pé kọ́ fẹ́ wọn èdè dáa sọ pé kọ̀tọ́ gómìnà kan tíráàbù láìsí maharam ẹnìkan gbọ́dọ̀ dáwà pẹ̀lú obìnrin kan níbi kan àfikẹsẹ tọnà oṣù kẹta wọn ìyẹn ní tí wọn ò bá jẹ jẹ ẹni tọnà sí léèwọ̀ ìgbé kan fẹ́ra wọn tó bá fẹ́ ntọ́nà sí ilé ìwọ̀wọ́ àtàbúrò rẹ̀ ìwà àti àti rẹ̀ ìwà kẹ́ni kìnnì bẹ́ẹ̀ nígbà tí èsì pọpọlọ yín dàrú ìgbàlù káwọn ẹni fún ọpọlọ tí wọ́n ti dàrú kọ́lọ́ wọn bá wa tún ṣe bákan náà so àbí kó ti jẹ́ pé tọkọ-tìyàwó ni wọ́n ṣètọ́nà òní ti kẹta wọn àmọ́ tó bá ti ṣẹlẹ̀ bá ń pè mí sí ọ̀pá àbúrò àbọ̀fẹ́ gbọ̀n àwọn obìnrin dọ́jà àbúrò ìyàwó rẹ̀ gbọ́n ìyàwó rẹ̀ yẹn ìwọ́ ti dé kí ni maharam sọ wọláìkìnnà àwọn olùmọ̀ wa ní tàhárìmù tó wà láàrin wa àtàwọn àbúrò àtẹ̀gbọ́n ìyàwó rẹ̀ yùn tàhárìmù mu'aqqad ìjẹ́ haramu dìgbà kan ni èyí ṣe haramu títí láéláé ìyàtọ̀ pẹ̀lú bíi mọ́mí ìyàwó rẹ̀ mọ́mí ìyàwó immediately tó bá ti so yìgì lórí obìnrin ìyá rẹ ti dé wọ ọkàn títí láéláé kódà ká gbé ńgbà tẹ so yìgì pẹ̀lú obìnrin yẹn obìnrin yẹn ò padà kó wálé tó fi kọ́ lẹ̀ ọ gbọ́dọ̀ fẹ́ ìyá rẹ̀ mọ́ láéláé àmọ́ tó bá ti ìyá ni ó ti so yìgì pẹ̀lú ìyá ìyá ò tí wàá kó wálé tó fi kọ́ lẹ̀ kò ọmọ rẹ̀ wọlé ẹ̀kẹ́ nísìn irú ìyá ọmọ tó fẹ́ àti àǹtí ìyàwó rẹ àbáfúrò ìyàwó rẹ gbogbo wọn haramu wọn jẹ sí ọ àbí òye wa wàlẹ́ẹ̀kìn jíjẹ́ haramu ìyá ìyàwó ọlágbára ju jíjẹ́ haramu àǹtí àbáfúrò ìyàwó lọ haramu làwọn méjèèjì o ṣùgbọ́n haramu ìyàwó títí láláì. títí láéláé ìtumọ̀ títí láéláé níṣẹ́ o ti kọ ìyàwó lẹ̀ tọ́wọ́ àlọ́fẹ́ yà ọlọ́mọdé ọgbọ́dọ̀ tẹ̀lé amẹ́ni ìsìn ìyàwó rẹ̀ ọkọ lẹ̀ ọtún arábùrò rẹ̀ ọfẹ́fẹ́ kò sí nǹkan tó ní kọ́ ọmọ fẹ́ táwọn bá ti gbà láti fi fún ọ gbàgbọ́ pé wọn nìkan lọkùnrin tó tún sẹ́kù àwọn wa rò pé tó ẹtí ń dá fi fún lẹ́sẹ̀ẹ́. tọ eléyìí kò sí wàhálà ń bẹ kó jẹ́ pé ìyàwó rẹ kú wọn á ní kó wá fẹ́ àbúrò rẹ àìmọye irú rẹ ti máa láyé so irú wọn máa ń sọ pé haramu rẹ títí dìgbà kan yìí títí láéláé tọ ẹni tó jíjẹ haramu rẹ títí dìgbà kan maharam. fúnru obìnrin bẹ́ẹ̀ wàlẹ́ẹ̀kìn nígbà tó gbé máhàrámù rẹ yẹn ó wà límì sí ìgbà tí àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ bá sì ń jẹ́yàwó rẹ̀ sí ìgbà tábúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ ọba sì ti rẹ̀ tó di pé ọkọ lẹ̀ àbó ti rẹ̀ má ìsìláàmù gbà pé àwọn ẹni tó jẹ́ máhàrámù fún láwọn àbúrò ìyàwó rẹ àbẹ́gbọ́n ìyàwó rẹ tó bá tún wọ̀ ọ́ lè fẹ́ wọn wọn á ní tó bá tẹ̀lé bẹ́ẹ̀ ẹni tí jíjẹ́ tẹ́ẹ̀jọ jẹ́ haram fúnra yín dìgbà kan ọ gbọ́dọ̀ ṣọ́ ara rẹ ẹ ṣọ́ ara yín gidigidi ẹ ẹ má kàn máa tètè pé ẹ haram fún jẹ́ fúnra wa kò sí kinní kan wọn náà jókòó èmi náà jókòó à ó léwu ẹ gbìyànjú. láti rí pé ẹ̀ ń sọ́ra bẹ́ẹ̀ ti lágbára ẹ gbìyànjú láti rí pé ẹ̀ ń sọ́ra bẹ́ẹ̀ ti lágbára àmọ́ bí wọ àtẹ̀gbọ́n ìyàwó rẹ tàbúrò ìyàwó rẹ bá jọ wà níbi kan náà ṣètọ́nù ní sìkẹta yín bíi bí ó ti sìkẹta yín tó bá pé wà ti olùkẹ́kàtọ́ ọ̀dàmà ẹ̀ wọ́n ti pè jùwé kàtọ́ ọ̀dàmà bá ṣùgbọ́n ẹ̀ mọ̀ kéèyàn ti yàtọ̀ ọ̀dà aṣọ kútu tẹ̀sùn yìí ọ̀wọ́lé ọ̀wọ́lé màmá rẹ̀ ti di kíni èèwọ̀ títí láéláé. bóyá wà lọ́mọ tó sọ pé òun fẹ́ obìnrin kan tí bá tí wàá ń bọ̀ sọ̀rọ̀ àrò máa mú o ó tún wá débi pé tí màmá rẹ̀ náà bá ń bọ̀ sọ̀rọ̀ àrò máa mú o sọ́gbádùn gbádùn eléyìí orí rẹ̀ ti fẹ́ dàrú. ẹ kíyè sára so ọba yẹn lẹ́rù nítorí pé màmá yìí ìsídà yóò má rí ha yóò ha dọ́tà ìwọ wá fún ọmọ rẹ tó fẹ́fẹ́ lágbára lórí tiẹ̀ so tí ìwọ bá lọ fi ọmọ tán pẹ̀lú kátàkátà tí ń dọ̀ láàmú tó ráyọ̀ ń ra kọlọ ń sàmì wa ẹ ǹtọ́ yẹni lọ yẹni o sàwọn ẹlòmíì ti máa ń tèrò burúkú ti máa wọnú orí wọn tó fi wá máa ronú sí ayàwó rẹ pé àwòdù bìtà ayé bàjẹ́ torí ẹ̀ ọmọ ìyá méjì ọmọ bàbá méjì àgbọ̀dọ̀ fẹ́ ìyá àti bàbá wọn kan náà àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ fẹ́ wọn tó bá tiẹ̀ jẹ́ pé ibi tí wọ́n ti mọ ọyàn lọ́pàá wọn pọ̀ àtúngbọ̀dọ̀ sí kí ni àgbọ̀dọ̀ fẹ́ ọkọ. àwọn ọmọbìnrin méjèèjì wọ́n jọ gbé ibì kan náà ìyá kan náà ni wọ́n gbọ́dọ̀ tá a lè fẹ́ wọn àbá lè fẹ́ wọn wọ́n èsì sọmọ bàbá kan náà wọ́n èsì ọmọ ìyá kan náà wọ́n èsì ṣe bàbá kan náà màmá kan náà tá a lè fẹ́ wọn àbá lè fẹ́ wọn bàbá eléyìí láti wọ́n ti pè é lẹ́ka ilẹ̀ ilẹ̀ fún adìgbé hmm? ilẹ̀ kàfàǹjà ló ti mọ́ máa tiẹ̀ wá ó mú eléyìí náà mọ́ máa tiẹ̀ wá láti ilẹ̀ Casablanca wọ́n fi sọ́dọ̀ ẹ̀ nìkan ní kútu wẹ́njì kí kọ́ máa gbé bẹ̀ ọwọ́ ara àwọn ọmọbìnrin méjèèjì bẹ̀ tó o lè fẹ́ wọn àbó lè fẹ́ wọn o lè fẹ́ wọn tí ńgbà tí wọn ò ti jẹ́ ọmọ bàbá kana. máa màmá máa bàbá màmá wọ́n máa tẹ́lẹ̀ obìnrin àti obìnrin náà ń kọ́ náà àbí wọ́n máa rẹ́rìn àbẹ́ ẹ̀sẹ̀ rí ọjọ́ bó ti jẹ́jà kò túmọ̀ sí kọ́ máa dájà lẹ̀ tó yé wa ha nísìn wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf àwọn sisters tẹ́ bá fẹ́ ìyàwó kan nìyí ẹtún arúbìnrin mi ẹfẹfẹ on the way round ẹ padà wá gẹ́tì pé relationship kan bẹ láàrin ìyàwó yín àti obìnrin tuntun tẹ́ fẹ́ fẹ́ yìí kílẹ̀ bí ká pé obìnrin tẹ́ fẹ́ fẹ́ nì ọmọ àbúrò bàbá kápé obìnrin tẹ́ fẹ́ fẹ́ nìsín àbúrò bàbá ìyàwó yín bàbá ìyàwó yín àbúrò rẹ̀ ni ẹni pé ọmọ ọmọ bàbá kan náà ni wọ́n jọ jẹ́ pẹ̀lú bàbá ìyàwó àbí bàbá kan náà ìyá kan náà bàbá àbúrò ìyá ìyàwó yín ni èèyàn sọ pé gbàgbé kí lọ pa abádúró àti tẹ̀lé àbọ̀ bẹ́yàwó jẹ jàre síbẹ̀ lẹ kápẹ́ kò sí ṣẹ̀ríà tó bá fẹ́ obìnrin papọ̀ má búrò ìyá rẹ̀ tó bá fẹ́ obìnrin papọ̀ má búrò bàbá rẹ̀ kí ló rò kó lè tẹ̀lé a ọ̀fọ̀ fámìlì ó sì ra wọn lò tíjà bá tún ṣẹlẹ̀ kò ní parí má torí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kanṣu kanṣu kan tí ò ní ṣe parí níbi wọn sì kúra wọn tó rẹ súnà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam ó tọ́ka sí pé ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin kan lé àbúrò bàbá rẹ ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin kan lé àbúrò ìyá rẹ bí kápá àbúrò bàbá lọ kọ́kọ́ fẹ́ àbúrò ìyá lọ kọ́kọ́ fẹ́ ìyàwó tó fẹ́ òsì tọkàn ní ti pẹ̀lú àbúrò tani kìnnìkan kìnnìkan ọ̀fẹ́ ọwọ arúbìnrin tuntun mi ọfẹfẹ wọn jẹ ọmọ ọmọ ẹgbọn bàbá ìyàwó ọmọ ẹgbọn ìyá rẹ̀ ìyá ìyàwó rẹ̀ bàbá ọmọ àbúrò ìyá ìyàwó ẹ dàlérò ẹ wá ìyàwó tìyín mi síwájú lẹ́yìn náà alhamdulilayi ńgbà tó ti pé mùsùlùmí làwọn iná làwọn òfin yìí ti wà lọ́dọ̀ àwọn tí èsè mùsùlùmí kí ni ọ̀tọ́ sẹ́yìn mu ẹ dàpọ̀ wò àwọn kí ni lọ́dọ̀ ẹ mú nǹkan mẹ́wàá wá sí lọ́dọ̀ ẹ wàhálà yọ ṣé ẹlẹ́dẹ̀ ni ni náà ṣé lè kéńkéń tó wè lé ní ọ̀tọ̀ ni nà sẹ́yìn máa ń tẹ́ ọ̀tọ̀ lọ́dọ̀ kò fẹ́ sí ẹ ká ká kọfí ká bọ́ ọkọ̀ sí kọ̀tọ̀ ni àwọn tó láyé nìyẹn á àdúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀rẹ̀ Islam so Islam ló fà láti máa mọ̀ pé èyí tọ́ èyí ọ̀tọ̀ ọ̀dà based on that sọ yẹ ní ìsìn pété bá níyàwó tẹ́ tún fẹ́ fẹ́ yàwó sọ yẹ kẹ́ ẹ̀gbọ́n gbọ́ àbíkọ̀ yẹ kẹ́ ẹ̀gbọ́n gbọ́. kí àwọn akẹ́ máa bẹ ìyàdá ní àwọn ìdẹ́gbà tó fẹ́ yàwó tí kò sọ fún yàwó tí ń bẹ́ẹ̀ lé náà ẹ̀rí kí ń gbà mí àná kí ló fẹ́ sọ fún sọ tó fẹ́ dà lórí rú yẹ sọ̀rọ̀ ni bọ́tìgbà mi ọ̀bà mọ́ kẹjí kọ́ mọ̀ dáa nítorí pé ńgbà mi there is a certain relationship láàrin rẹ̀ àti obìnrin tó fẹ́ fẹ́ tí wọ́n lè mọ́mọ́ ní àwọn àjọ ìbí tọ́tà àwọn kan pé tó lè mú kẹ́ má fẹ́ra yín lábẹ́ òfin ṣẹ̀ríà a nísìnyí lápẹjù obìnrin tí wọ́n fẹ́ fẹ́ wọ́n ọmọ kí wọ́n jọ mú mú kan náà ní pẹ̀lú ìyàwó rẹ̀ ókè tó ti wá wọlé tán ìwọ ni. Ah kò tí ì rí ọfẹ tọgbà tó ká jọ mọ mú bì tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé inú ní bí gbogbo jókòó rẹ kò sí mọ̀ bí aláyẹ tó lé ọkọ mi ẹ̀ ìyá aláyà lọ́nà alẹ́ tí ó lé lé ló ti wà ń bì tòdí àfọ ẹ̀ rí pé ó dáa nígbà mi kẹ́ ẹ bùn obìnrin tó wà lé gbọ́ dalẹ̀ fẹ́fẹ́ nítorí pé àwọn nǹkan mi lè pamọ́ tiwọ̀tiwọ̀ nípa pé nǹkan kan tí máa sobìnrin dé wọ̀ pé ká fẹ́ lé ẹni tó ti wà ń lélẹ̀ ti ṣẹlẹ̀ tẹ́kí àti lè máa fi gbọ́dọ̀ ẹni tó ti wà ń lè tontori ẹ̀ ló ti jẹ́ pé yọ̀ọ̀dà kẹ́ẹ̀dé kọ́ mọ̀ àmọ́ ṣe bá dé kọ́ mọ̀ tààrà wàhálà lè ṣẹlẹ̀ tààrà tẹ́ bá dé kọ́ ṣẹlẹ̀ tààrà wàá lọ ṣẹlẹ̀ àmọ́ gbọ́nà tó ṣe pọ́pẹ́ kọ́rọ́ ẹ sọ pé kí lọ́ọ́ mọ̀ ń pa lágbájá lágbájá wò lágbájá gbọ́ gbọ́ tulè wọ́n wà níbi báyìí ní ìmọ̀ nǹkan kẹsẹ́ kò sí nǹkan tó pa yín pọ̀ pa wá pọ̀ báwò lóò mọ̀ ń béèrè kọ́ mọ̀ pé bóyá àwọn ọmọ àbúrò dájú rẹ̀ fún adájú rẹ̀ àbí wọ́n rò pé àbúrò tó ń bá ti mọ fíjù fẹ́ mọ̀ pé ó ti yé.

àwọn obìnrin téèyàn fẹ́ their sister kí lẹ́yìn ọ̀sẹ̀ yọkọ kalẹ̀ yọkọ kalẹ̀ talẹ wà kọlẹ náà ẹ̀yin ò lè dájọ òkú ti fẹ́ kan rọlá tó alọkùnlá ha ètò bá wù ọ́ jù ló mú lọ èyí tí ó wù ọ́ tó kó fi lẹ. nítorí pé bọ́ọ̀lù ọ̀sẹ̀ dáhùn èèyàn ẹnikẹ́ni sì lè fẹ́ àwọn kò lè fẹ́ràn àwọn bákìlẹ̀ ọmọdé ẹbí ọmọ òsè pààrọ̀ ọmọ òsè sọnù ẹ fẹ́ràn kájú kan lọ láti agbéyàwó ọmọ ọlọ́mọ torí ẹ kájú kan lọ ètò orí kó o fẹ́ràn jù ló mú lọ èkejì ẹ má bínú. dáadáa lẹ́sọ̀ tó ẹ̀tì túká ní ilé ìjẹ́bù. tí ntọ́wà ti mẹ́wọ́ kìí ṣe kíkọ́ lẹ̀ ntí ọ yà kìí ṣe kíkọ́ lẹ̀ ọ̀wọ́ pé eléyìí ni mo mú wọ́n máa lọ bẹ́ẹ̀ ṣé obìnrin yẹn ìtẹ̀wá ní kọ́ máa lọ tó lè lọ́kọ̀ mí bá wọn rárá o kò lè lọ́kọ̀ mí bí ọdún ìgbà tó bá ti nǹkan sókèrè ju ẹ̀yọ̀ bá tẹ̀ kó sọ ẹ̀kọ́ wọn fi mọ̀ pé inú rẹ̀ kọ́ kò sí à kò sí nǹkan kan nù rẹ̀ wàhálà. ṣùgbọ́n gbàtà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà àti ọ̀fẹ́ lẹ́yìn bí wọ́n ní tọ́lẹ̀ ayé tó kọ́ máa ṣe kọ́ọ̀lẹ̀ kọ́ọ̀lẹ̀ bẹ̀rẹ̀ bá rẹ̀ ọ̀sùn nítorí pé nípìnlẹ̀ fífẹ́ lọ fẹ́ wọn torí ẹ̀ tí ọkùnrin ọba ti túká pẹ̀lú obìnrin yóò ṣe yọ kọ́ọ̀lẹ̀ tọ́ba ti wá kọ́ọ̀lẹ̀ nǹkan oṣù mélòó ni oṣù nǹkan oṣù mẹ́ta nǹkan oṣù mẹ́ta ni oṣù ni ó fi lọ ilé ìjẹba àdìsí tó tẹ̀lé lè ọpọkúlà wọn máa ń pè ní àdìsí Ghailan Ghailan orúkọ arákùnrin tí tẹ̀lé tẹ̀lé arákùnrin wọn jẹ́ Ghailan ibn Salama radiyallahu anhu ọgbẹ́sì. kọlọ wọn bẹ lẹdá o kó jẹ kí àwọn kèfèrí náà mọ bẹsẹ islam láwùjọ wọn ngbàdégbè ìlànà yìí tó gba islam ọgbà islam lẹni tó níyàwó mẹ́wàá ngbàtí àwọn ìyàwó rí pé ó gba islam àwọn náà bá ní àwọn ọkọ. ṣùgbọ́n anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ apalásẹ̀ kíkọ́ tẹ̀sà mẹ́rin nínú àwọn obìnrin kó tu mẹ́fà lẹ̀. Hadithi àwọn ọmọ bíi sẹ̀rí pọ̀ nínú fiqh. Apá kan nínú àwọn olùmọ̀ bíi Ibn Hibban, Abu Abdullahi al àwọn kọ́ àṣàhí. الإمام البخاري أبو زرع الرازي أبو حاتم àwọn sọ pé hmm, ọ̀rọ̀ wà mí bàtà wa nù fún àmà ń fàdé ṣe sẹ́rì torí àmà ń sọ fún ẹni tó bá jẹ́ kó ní ìyàwó mẹ́fà ìyàwó méje ìyàwó mẹ́jọ ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún pípọ́ fọwọ́ mú mélòó mẹ́rin nínú àwa tú yòókù lẹ̀ bẹ́ẹ̀ náà ló sì wà àtijọ́ gbẹ̀ndà òkè yàrá. ó túmọ̀ sí pé ìgbà tí yóò bá ti islam nǹkan tẹ́yìn ó máa ṣe ẹ̀yin náà rí i pé kò bá làkà ẹ̀ islam ló já gbọ́n o ìyá níyàwó mẹ́wàá ẹ̀yin ọmọ wò pé bo ni ó fi wọn sí lọ́dọ̀ tí wọ́n fi wọ́n sí kọ́lọ́jà láti máa fẹ́ wọn jọ ni arákùnrin yìí ó fẹ́ àwọn mẹ́wàá kò sì mẹ́wàá lòun ó dùn ó o bá gba islam sòṣùgbọ́n gbà tó gba islam islam kì í káàdì jáyàn lórí lórí ìbàjẹ́ téèyàn bá ń ṣe tó dáyàn padà sídìí ni ó ní mẹ́rin lọ́fọ̀ọ́ mú mẹ́fà tú wọn sílẹ̀ arákùnrin inú sì já ń pátá torí pé kí ni tó gba islam ó ti sọ̀rẹ́ńdà àfàwọn mùsùlùmí tiwa láwùjọ tiwa yìí wọn sọrẹ́ńdà wọn fọ dákàrà jù pé wàátì bí wọn fi sọ pé wọn pẹ́sì wọn gbófin má àní lónìí àwọn kan àwọn náà mùsùlùmí láwọn àwùjọ wa gbogbo yìí ẹlòmíì níyàwó mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ nígbà tí ẹnìkan ní ẹ kéènì ẹnìyàn tó ní ju àwọn mẹ́rin lọ wọn bá sì gbé délégéètì dìde wọn máa dákọ ẹnìkan wọn bá sì lọ bá láti wọn débẹ̀ wọn ní bàbá wọn gbọ́ pé wọn lè fẹ́ ju àwọn lọ léwu lọ fi kú kọlọńtẹmí kálukú ogun o tẹ́ bá lọ kú lábẹ́ òfin ṣẹ̀ríà ìyàwó mẹ́rin péré ní ọjọgún o ó ní bẹ́ẹ̀ ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún péré ni mo ní mẹ́ẹ̀ẹ́dógún ni péré léyìí túmọ̀ sí pé subahana sáwọn nǹkan mi tá ń gbọ́ yun àwọn onímọ̀ pé ń ṣẹlẹ̀ ẹ ra ọmọ mọ́ màmá mi yọ sọ pé kí ni kí làwọn ọmọ ẹ̀ ń fà òbúrò ẹ̀yìn ìyá àná gbòǹdì yín ti jẹ́ lónìí èmi lẹ́lẹ́ẹ̀kẹjọ lọ́dọ̀ ọkọ mi ẹlẹ́ẹ̀kẹjọ kẹ́ẹ́. ìbá ti sọ bá fẹ́ sọkọ rẹ̀ lọ́dọ̀ àlàájì irú àlàájì o àbẹ́ gẹ́tì ẹ̀ irú àmùsùn ìbátò ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ àwìn ẹni tó kàn lọ́ mà tó o bá láǹfààní àti gbọ́ ò ní mà pé irú rẹ̀ ń ṣẹlẹ̀ láyé tó àwọn obìnrin lè má dà Ni ò lọ fira rẹ̀ jìyà ìyẹn ò lọ fira rẹ̀ ti wọ̀fà wá ẹ̀ndọ̀ lábẹ́ àsíá kò sí àárín kankan mú lábẹ́ àsíá èmi mọ kó bá àwọn ọmọ mi nítorí pé ìwọ nìsín bọ́kọ̀ bá kú òní kankan gbà àwọn ọmọ rẹ ń sọ́mọ́ rẹ̀ ẹ dákun ẹ̀ wò fò ẹlòmíì kú mọ́. nínú irú àwọn ìyàwó tó ti lé ní súnà yẹn ó lè bímọ ọmọ mẹ́wàá wà ọmọ asùnkún àwọn lè wá pé ẹ wọn kó lẹ́yìn abáyẹ ẹ kákíú dáadáa ẹ tún lọ tún tíra ni wọn mọ olódo ni wọn sọ pé ìyàwó sí ìyàwó ni sọ pé àwọn èso ọmọ tọ́jú bàbá ló so ìkì yá wa bàbá ọ̀daràn náà sọ igi ìyàwó kẹfà ìyàwó keje ìyàwó kẹjọ ìyàwó karùn ọ̀daràn ló ná ebi torí sàrà àti ọjẹ náà àwọn ìyá kálukọ wà yà kọtù ìjọ tí bàbá ìmáàmù sọ igi. bàbá ìmáàmù lóyún ó sọ igi fún ìyàwó kẹfà keje ìyàwó kẹjọ ìyàwó kẹ àbí wa ẹ ibi tá a ti ń kọrin pé àwa ń bọ̀ wá kó máa bá yà àkàràmọ̀kùnrin àwọn wa máa fi lẹ́yìn sí sàtífíkẹ́ẹ̀tì pé dọ́dọ̀ ọlọ́ǹgá àwọn jogun tòdà kọ ẹ má dáràn kalẹ̀ kẹtó ẹ má dáràn kalẹ̀ ẹ rántí pé ẹ lè dá yẹ́rù lẹ́yìn tẹ́ ti kú àmẹ́yìn náà ní ní sinmi bíi ẹ sì rántí pé àwọn ọmọdé yìí fẹ́ kú báyìí ẹ máa gba ìpè ní gbígbóná gbígbóná lọ́dọ̀ sábà gbẹ́sẹ̀ islam bàbá olórí bútọ́ kan á tẹ olúwa rẹ̀ lẹ̀ kí ni dàlám kí ni kí ni ṣe kò lè kóra rẹ̀ ń jánu ni wọ́n máa bárù bàbá burúkú òun alẹ́ lómi tún kú ó tún sọ pé iye àwọn ọmọ tó ti wà ńlẹ̀ ibi forty eight àwọn ọmọ òní o ẹ́ẹ̀ni obìnrin kún mọ́ tó bá gbé ọmọ kan wá lẹ́yìn ìgbà tó ń etí rẹ̀ ní kán wò bóyá táyì kan bẹ létí àwọn àwọn ọmọ wípé tó bá ti rí etí rẹ̀ wọlé dé tí ò olóní ẹ dàgbé torí tọ́lọ́ àwọn obìnrin náà ti wá rí i pé owó ń bẹ́lẹ̀ kálukú à ń gbọ́mọ wa ẹ àwọn náà wọ́n ní àwọn náà wọ́n ní irú wa kọ́ ọ̀daràn wa ní bàbá eléyìí ok àwọn wọn ni àwọn wọn ni àwọn wọn ni bàbá ṣèṣì náà káyé ṣèṣì náà máa sọ ọmọdọ́mọ. àìmọyerú rẹ láwùjọ yorùbá ìgbà yìí àìmọye náà lẹ́yìn rẹ lómi jọ ọmọ ìjánu jọ ọmọ ṣèṣì ọmọ ọkọlọ ọmọ ọkọlọ gbọ́n máa lè kó burú jọba gbá rẹ bá kú wọn fi hàn ọkọ ọmọ ọkọlọ gbọ́n máa lè. bí wọn bá ní wọn fẹ́ fún ogún báyìí wọ́n tó ọmọ ìjánu lágbólé yìí wọn kàn sí fáìlì níwájú sẹ́ríà ìyá sàkó àwọn máa jẹ ẹ̀dá àbí òye wa ìyá dé ròdù àwọn máa jẹ ẹ̀dá ìjọ ìyá lè ṣe àlàyé fún àyè bàbá bàbá báwo ni ẹ̀gbọ́n yín ti ṣe fẹ́ ìyá dé ròdù pèsè rí ibi tá a ti gbọ́dọ̀ pa àwọn àdé yìí kò sí ìgìlá ni ó ti fi bá méje kalẹ̀ ẹ dákun ṣé kò sí igi tó fi bímọ alákọ̀ọ́kọ́ ni àníjẹ́ eku táwọn kò ti kó bá ìyàwó yan àti gbogbo àwọn ọmọ bàbá mi ọba tó ní kéènì gbogbo àwọn ìyàwó yìí di náà ni sẹ́mi kí subhanallah ó yẹ ká lè máa sòdodo kéèyàn tó kú tẹ́ ẹ bá kú sẹ́ni wọ́n mọ̀ á sọ ní tí wọ́n sọ fún yín ní tí wọ́n sọ lójú yín wọ́n sọ lẹ́yìn ẹ̀yin ní kẹ́sì tẹ́ tẹlẹ ìjẹbù ti jẹ ẹni tó bá ní ju ìyàwó mẹ́rin kíláàbù á ní kó kọkọ ọmú mẹ́rin kó fi mẹ́fà lẹkùn ọmọ ìyàwó mélòó gan lọlọrun ní káfí náà ìyàwó mélòó ẹ dáhùn mẹ mẹ mọ nǹkan mẹ mẹ́rìnlá àbí kébù mẹ́rin àbí tọ́ba pọ̀ jù mẹ́rin sáà.

wọn ni masina two two wàtúlàdà three odimelu ó di mélòó ó di mẹ́wàá wàrúbà four four ó di mélòó eighteen gbogbo ẹ̀ lọ́wọ́ wọn àwọn olódò kan tún lò ni àfi tó bá lè fulfil requirement requirement rẹ̀ òun náà ni justice justice kìí sì ṣe pé ọmọ adájọ́ àjọkì justice nágbà lérò ń bẹ ọ ntọ́ ọmọ aná má sànú ẹnìkan fìyà jẹ nìkan kékeré kejì kẹta kẹrin wa ọmọ fún wa ní ẹ̀tọ́ wọn láì ṣe àbòsí fẹ́nìkan kan. tó ìgbà tó lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yẹn ọlọ́run mọ̀ wá o ọlọ́run sì máa kó ń ṣe pèsè fún kálukú sí i àwa máa ń fojú commonize nǹkan until problem máa gba ara fún ara kìíní ẹ bọ̀ o wàláhì bẹ́ẹ̀ nítorí wípé tó bá lọ kó o méjì ọfẹ àwọn mẹ́ta ọfẹ àwọn mẹ́rin ìgbà tí ọ̀ràn rẹ̀ bá dé ọdà gbọ́ ni o ẹ̀yin kọ́kọ́ wo àpèjúwe kanu láìpẹ́ bẹ́ẹ̀ni tí àìsí kálukú yín bá fẹ́ fẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ táwọn bàbá yín ọba yín lọ àbí wọn ní bá yín lọ nà wọn bá yín lọ torí pé nínú òfin ṣẹ̀rí àgbà wọn ní nínú ẹ̀tọ́ ọmọ tó yẹ kí bàbá ó ṣe fọmọ kọfẹ àwọn ok ìyàwó kejì ńkọ́ dáàdì rẹ̀ ọ̀gbọ̀ lọ. náà a bóyá tí dáàdì bá dilẹ̀ tó rẹ́ni tó bá dilẹ̀ ló máa ń dákọ̀ fẹ́ tiẹ̀ pé kí ni. olóńgbà tó sún òde bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé dáàdì rẹ̀ dáàdì rẹ̀ olóńgbà tó sún òde bẹ́ẹ̀ ẹ má bá ń sọ. bóun ìyàwó nàmbà tírì nàmbà fọ́ à kọ́dà bọ́ jẹ́ wọn ni kò kọ́ la fámìlì rẹ̀ bàbá rẹ̀ ò ní débẹ̀ o ẹ̀hẹ́n pé ìwọ lọ́ọ́ máa ojúlọ máa ń tó yónú tó yóò bá sọ pé tá a bá tó bá bọ ọmọ sí ẹ̀ránṣẹ́ pàlákà níjọ́ wa lọ fẹ́ àwọn méjì àtijọ́ àti mú wa lè ọwọ́ àwa mọ́sálásí wa gbẹ̀ yẹn rú ọlọ́run <laughs> ẹ̀ innamal mu'minuna gbogbo yẹn kọ́ sọ kí ló sọ ní ọmọ ń dọ̀sọ́ kò kí jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́rùn àjòkò tá lọ́lọ́ tọrùn bọ́ lọ́lọ́ tọrùn. ọ̀dà alihamudulilayi dájẹ́ dáàmú agbára ká dáwọ̀ sọ́rùn agbára ká oríṣiríṣi nǹkan máa ń yọjú àwọn ọmọ ọmọ ní gbogbo wa ẹ wọlé tí kálukú yẹn ti jáde tí bàbá yẹn bá jẹ́ yàwó méjì mẹ́ta lónìí mẹ́rin. yàwó ìbí yàwó ìbí yàwó ìbí yàwó ìbí lẹ́ngbà tó bá yá sẹ́rù gbàgbára àwọn bàbá yẹn máa ń ká mọ́ sponsor gbogbo ọmọ torí pé tí máa sábà ṣẹlẹ̀ ńgbọ́ bá yẹn fún sponsor kínní ó sponsor kejì ó sponsor kẹta falákọ̀ọ́kọ́ nọmba tù ń gbọ́yà ó lè lọ́ọ̀kì ó sponsor alákọ̀ọ́kọ́ fún nọmba tírì ńkọ́ kọ́lọ́mù ńkọ́ kọ́dọ́mù yẹ gbé ẹ níbínú mo ti ń dàgbà ọ̀pọ̀lọpọ̀ gbà ní àbòsí máa ń ṣẹlẹ̀ ìgbà mi gan àwọn ọmọ gan fúnra ra wọn ọmọ sọ bí bàbá àwọn kọ wà jọ ẹwọ tí wọn ṣe fún bọdà lágbájá ẹwọ tí wọn bá ṣe ran bọdà lágbájá lọ ẹwọ àti lágbájá ẹwọ kí ni àwa ń kọ àbí wọn sọ wọn máa ń sọ torí ẹ máa wo bẹ̀rẹ̀ kí ẹ fi máa dáràn sùn ẹ ẹ wo ibi tí kì í ọ̀padà wó sí. Si ẹ ti múra gidigidi because èyí ti pé kẹkàn máa fẹ́yàwó fẹ́yàwó fẹ́yàwó ló kọkọ ẹ fẹ́ gbádùn ẹ fẹ́ gbádùn ẹ fẹ́ gbádùn gbogbo gbádùn ló máa ń rìn pẹ̀lú pẹ̀lú wàhálà kọ gbádùn yọ wá parí torí pé gbádùn náà ni torí tí wàhálà wàhálà kò láyé gbogbo gbádùn ló ní wàhálà jẹ ah ìwọ tí ó ṣe kó ọbẹ kóbìnrin jọ bẹ́ẹ̀. pẹ̀lú sẹ̀rẹ̀ tó ń ṣe tó ń gbà wọ́n máa dáko bá jẹ́ pé àjẹ́ èèyàn máa dáko and at the same time wọ́n máa lówó tó tún save torí àyíká mọ̀ kọ́lọ̀ rọrùn kọ́lọ̀ rí wàhálà àmọ́ ọ̀fẹ́ wa sọ pé ẹni tó bá ti tẹ̀lé ọlọ́ọ̀ bá àwọn èèyàn títí jọ́ wo wá sí àbùkù kan torí jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn èèyàn náà jókòó ẹ sì máa wo ọlọ́run lẹ́dàá wa kíkẹ́ fẹ́ in khiftum alla ta'dilu wahida. sẹ́wọ́n ti ń bẹ̀rù fẹ́ ń wò pé ẹ̀ mi lè ṣe dọ́gba ẹ̀fẹ́ yàwó. wọn kì í sọ fẹ́ni tó níyàwó kan láéláé bí kò ṣe dọ́gba. torí dọ́gba ó túmọ̀ sí nǹkan tí ń pé mélòó wọ́n ti ń pé méjì. tòdí àpọ̀ ìsìláàmù ẹ̀ kọ́rìjì wa ẹ̀fẹ́ yàwó méjì tàgbàrà ẹ̀ bàtà ẹ̀fẹ́ mẹ́ta tí méjì ọba tó yín ẹfẹ mẹ́rin tí mẹ́ta ọba tó yín wà láàkín ọwà kọndíṣàn ìyẹn gbọ́dọ̀ gbìyànjú láti rí pé ó ń lè pé kọndíṣàn yẹn akramakumullah àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé nìsín ó ń bá yẹn lẹ́rù gán ó ń bá yẹn lẹ́rù gán kódà àwọn ẹni tó ṣẹ̀sìn dáadáa wọ́n tún fi àwọn ẹni tó ṣẹ̀sìn ṣe yẹ̀yẹ́ especially àwọn obìnrin lẹ́kọ̀ọ́ pé ẹ̀yin tẹ lẹ́sẹ̀ tí wọ́n fi ìyà jẹ yín náà ẹ̀sìn náà lẹ́sẹ̀ tí ìyà jẹ o so challenge mẹ́wàá ju wa gan challenge pé sáà ń sojúṣe lòlòdò sáà ń fi bẹ̀rù ọlọ́run kọ́rọ̀ wa lòlòdò tí kìí ṣe pàǹkà fẹ́yàwó fún yà tí kìí ṣe pàǹkà fẹ́yàwó síìzì wọn kalẹ̀ lásán láì jẹ́ pé wọ́n ń rí ìtọ́jú eléyìí tó péye iná láti sọ pé sàmì ẹ tó bá mọ̀ pé ọ̀rọ̀ rẹ bá rí bẹ́ẹ̀ irú bí wọ́n ṣe ṣe síyàwó rẹ ní kọ́nà ń jẹ́ kí ọkọ tí ó fẹ́ ọmọ rẹ dùn ní oṣù tó èèyàn mélòó ni ó sàn kálukú ronú tó ọlọ́run ọba ọ̀fà ẹnì bọ́dì tí o bá ti lè ṣe jọ́ọ̀sì má fẹ́ yàwó ẹlòmíì nísìnyí ọfẹ ìyàwó ẹlẹ́kejì ìyàwó tọkọ fífẹ ọgbà lè fún wọn jọ ń gbé ìyàwó ẹlẹ́kejì ó wá ní ilé bàbá rẹ̀ ní ọmọ sùn ọmọ wa bà síjọ sísun ìyàwó kejì tó fẹ́ ó wá sọ fún mọ́mì rẹ̀ pé ẹ̀yin lẹ́ẹ̀mọ́ bá mi bọ̀ torí pé nǹkan ò tí ì ṣe ẹnu orin fún dáadáa nǹkan sẹ́nu rí fún ọ dáadáa ṣé àwọn wá ní túláàsì kọfẹ́ ni. tó gbogbo orí eléyìí pọ̀ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ lábẹ́ sàmà ọlọ́run ọba kọ̀ fábọ́sì ọlọ́run ọba kọ̀ fábọ́sì. wọ́n ọmọbìnrin náà ṣe látàrí kulenge kulenge kulenge ńgbà ọba délẹ̀ tán títa ní ọ̀dà tia ẹnìkan ní ọ̀dà torí ẹ̀ ronú rẹ̀ dáadáa kó o sì rí i pé o ò sí ẹsẹ̀ gbé nítorí tó bá padà délẹ̀ tán òní rẹ níbọ̀ dárò tó àwọn ọkùnrin àwọn ní karambani tí wọ́n ti pọ̀ jù o ò tí ì lè bọ́ ìyàwó kan o ò tí ì lè tọ́jú ilé o wá láwọn ọ̀rẹ́ rẹ ti níyàwó méjì torí pé àǹkó nàìjíríà lèmi tẹ̀sí wọ́n ti wò fún ìyàgbọ́lé ọ̀fẹ́ àwọn méjì ọlọ́mọ bẹ̀rẹ̀ nìkan gbọ́ ẹnìkan. ṣé ẹnìkan nípa ọmọ ọwọ́ ẹnìkan sáré tẹ̀bí tara tiẹ̀ níwọ̀ ọmọ o ẹni tó bá fẹ́ bú ọ ọmọ afẹnuwarọ kò sí tọkọ láti mójútó lè tiẹ̀ ẹlòmíì láti sákọ́ ló do ìyàwó mẹ́ta torí pé àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti ń do ní ìyàwó mẹ́ta mẹ́ta. ok ńgbà táwọn ẹlẹgbẹ́ rẹ ń kọ́lé mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ìwọ ni wọ́n kọ́ láàfẹ́ ọ̀kọ́ kankan àwọn ẹlẹgbẹ́ rẹ ń lọ mọ́kà wọ́n lọ mẹ́jìnà ibo ni wọ́n lọ òde kẹjà wọ́n gbà kan pé wọ́n ti dolóbi méjì méjì ti dolóbi yọ mọ ká ìjẹ jẹ ó tó kọ́ parọ́ lọ fẹ́yàwó wọ́pọ̀. o já mọ́tò mọ́tò lọ wáyà o aago gan wọn máa yà lẹ́kọ̀ọ́ tó bá ti débi ẹ̀mẹ̀ wá lọ́mọ sí wa. ńjẹ́ òní àṣírí òní padà tù yọ padà tù náà torí de eléyìí àgọ́dọ̀ fẹ́ ju ìyàwó mélòó lọ mẹ́rin tí ẹ bá wá kọ ìyàwó kan lẹ̀ ìyàwó yẹn tó wá di mẹ́ta ìgbà wo lẹ tó lè tún fẹmí tẹbá rí tẹfẹfẹ ẹ gbọ́dọ̀ fẹ́ o ó di ìgbà tí eléyàn bá parí rídà especially tó bá fi kíkọ̀ alákọ̀ọ́kọ́ ni àbí kíkọ̀ ẹlẹ́ẹ̀kejì àmọ́ tó bá fi kíkọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni táyé kò lè padà sọ́dọ̀ yìí tó kákà kí ẹsẹ̀ eléyìí tó ẹ ti níyàwó mẹ́ta àyàwó mẹ́rin ìyàwó kan wà kú òkú mẹ́ta ìgbàwó lẹ tó lè fẹmí ní kíákíá níbẹ̀ bá rí bàbá sì pẹkẹ tó rí eléyìí ọlọ́jọ́ oṣù lóṣù eléyìí ìjẹba ẹni tí ọwọ́ kú àwọn gbọ́ pé ìyàwó márùn lọpẹ ìyàwó mẹ́rin làwa sí kó láti dájọ́ ìyàwó márùn lọ́fẹ́ láyè rẹ̀ mẹ́rin láti àfin bó wọn ti pé márùn dáhùn sáàmù ti pé márùn wọn ni wọn fẹ́ ẹ̀dá kan yẹn jáde ẹnìkan sọ pé tó ṣẹlẹ̀ ni pé ìyá alágbádá tó bí àwọn alágbádá alágbádá tàbí òun ni wọn fi jẹ́ ìyàwó mẹ́rin ṣùgbọ́n ìyá yẹn ti sàláìsì ṣùgbọ́n kọ ìyá yẹn lẹ̀ ẹ̀yìn wọn àgbà náà ló tó wá fẹ́ omi ni wọ́n ṣe ń sọ pé ìyàwó márùn-ún lọ fẹ́ láyé kí ṣe pé ìyàwó márùn-ún ní bẹ lọ́dọ̀ rẹ̀ àti táì mo kò yé wa kí ṣe pé tẹ̀yìn bá ti gbọ́rọ̀ tà ìgbọ́rọ̀ nìyẹn máa dájọ́ ẹ ti ẹ fara balẹ̀ ẹ wọ́n ní àìfẹsọ̀ kípòs làìfẹsọ̀ bá wọn jókòs tòun gbà àwọn èèyàn bá gbọ́rọ̀ kalẹ̀ ẹ̀yin dẹ́gbọ́ ẹ̀kẹ́ fìlà ká ìgbọ́ sọ ẹni tó fẹ́ bà nǹkan jẹ́ wọ́n máa ń sọ èdè bí wọ́n ti máa sọ tó fi bà nǹkan jẹ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tún nǹkan sí ẹ gbọ́ pẹ̀lú tí inú dẹ́yìn lè tún nǹkan sí ìyàwó márùn wọn fẹ́ báwò ẹni tó bá lálàyé kọ́ wa sí títí tẹ́ fi máa bó ti jẹ́ ìyàwó márùn mẹ́rin làwa sáré ní sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi. abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lé wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù táwọn àròyìn rẹ̀ tó ga jù wọ́n bá tó ètò ìgbésí ayé wa sí dáadáa ètò ti dá ọlọ́run bá kó má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́run bá kọ́ bá kálukú fún tiẹ̀ sí subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu